أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هدى إلى يوم نلقاه وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله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 عليك يا دوقفو والله الشيء صلاة فو النبوة محمد صلى الله عليه وسلم لدى صلاتنا إذا ما رأيك النبي أتيا وصحابة أتوب وتوبة لنا ورسالة محمد صلى الله عليه وسلم إتيو في مادي جايب للقيامة بين أما التسواد بإذن الله تعالى بفضله ومنه إنه أنا يفقه الصيام لكن ترى صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان العلامة المحدث الشيخ سلمان بن عيد الهلالي حفظه الله العلامة الشيخ المحدث علي بن حسن بن عبد الحميد الأحنبي السلفي الأثري رحمه الله لما سمعت الموضوع أم بتي أودي àti ṣàlàyé nípa àwọn àfikámù sí àfikámù àwọn ìdájọba àti gbáwẹ̀ àti sọ̀rọ̀ pa abẹ́ni yẹ́dẹ̀ Ramadan ọ̀nà wùlá máa ń gbà fi bẹ̀wẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ṣùgbọ́n abẹ́ gbéyẹ̀wò lónìí ní al-mas'alatu thamina al-mas'alatu thamina ma'adara ma'adara وهي النية وهي النية ولا مواقع لنا شيء أرابل ومنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أرتك شتى الله سبحانه وتعالى تكشت النبي صلى الله عليه وسلم أنا جمجو تنودادي أرأي فانو أدوني فون لباني صلى الله لما جاء صفانو وقلت يا ما صف الله شادق شديد قال الله قال رسوله قال الصحابة سم ارفع الصوت ارفع الصوت قال قال النية ماذا؟ النية ليه طالما دي وشو رمضان اللي طالما nínú àwọn ìta gbọ́dọ̀ mọ̀ dáadáa onímọ̀ṣálẹ̀ ilé iná ramadanu ń bọ̀ ramadanu ń bọ̀ ìjẹ́ níta fẹ́ rọra mú ẹni pa àṣọlọ pé kí láàrín ká tó bẹ̀rẹ̀ yẹnagbéyẹ̀wò lánàá eléyìí àti ramadan nínú ta tó gbọ́dọ̀ discourse dáadáa tó ṣe pé tí yóò bá mójútó ramadan kó sì mọ́ náà wẹ̀ adẹ́gbàwẹ̀ gbogbo ní jẹun kò ní mọ́ afẹ́bí panú afún gẹ́gẹ́ ọ̀nà fún ọmọkùnláwẹ̀ لماذا لأنه لم يحافظ على النية لم يحافظ على النية ولم يعتبر ولم يبالي بالنية وقارانيكم وقارانيكم àníyàn tàbí owó yẹn olágbára ní gbogbo iṣẹ́ ọ̀dà síyá bọ́ fi síyá pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ àwẹ̀ àníyàn pàtàkì láti yóò bá dúró bí àwẹ̀ èyí kàn fi ipa ńlá sàn wọn láwọn alfa wa sọ fún wa pé inú ta kọ̀dọ̀ wá gbọ́ ìtọ̀rọ̀ àwẹ̀ àkọ́kọ́ mẹ́ ni pé àníyàn àwẹ̀ tó bá jọ́ràn èèyàn àníyàn ti dúó kọbílà tọ́lọ́ ẹlifàjẹ́ síwájú kálífàjà yóò tó lọ àwẹ̀ tó bá àfáà ni tí wíwọlé oṣù Ramadan tó bá kéré lẹ̀ póṣù Ramadan ló ti wọlé bèrú iya tí lè bá sọ̀rọ̀ ìyá bí a pẹ̀lú ká fojú ara wa a fi rí oṣù pé oṣù lójú ọ̀yìn Ramadan ló ti wọlé àbí a fojú ara wa rí ẹni tó rí ìkan ló wá jẹ́rìí pé òun fojú ara tòun rí oṣù àbí kọ́ ló ṣe rí tó ṣẹlẹ̀ ní pé ń gbà táàrí ẹnìkankan ló sì jẹ́rìí pé òun rí àwa ka òǹkà ṣàbáàdì ó fi pé dáàtì a nígbà náà àyẹ́nuya ó dọ́rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin mọ̀kánlẹ́sìn tó ti bàlágọ̀ tó ti bẹ́mítà aláìsìnbọ̀ lọ́rùn àyẹ́nuya síyá mọ́ wú fìlẹ̀yìn ó gbọ́dọ̀ ti máa dàníyàn pé òun ó gbààwẹ̀ nígbà tó oṣù yẹn ti wọlé òun ó gbààwẹ̀ oṣù yẹn láti alẹ́ òun ó gbààwẹ̀ ọjọ́ yẹn láti alẹ́ kílẹ̀ tó mọ́. ṣé sí lójú orí bẹ́ẹ̀ onítorí ọ̀rọ̀ tánẹ́bù Muhammad sallallahu alaihi wasallam sọ wípé arábìnrin gbogbo ẹni tí ó bá dà níyàwẹ̀ ṣáájú kálífàjà rí ó tó yọ fálásù yà àbàlà tó bá gbààwẹ̀ ó fi panu kò náà ní ẹgbẹ́ fẹ́ gbààwẹ̀ lọ́la kò láàrin ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òun jẹ̀bẹ́ gbà wà ní ẹ̀rù jẹ kò sínú ọkàn rẹ̀ kò sínú máìndì jẹ ilẹ̀ wa mọ́lá wípé á ah, ẹ̀ẹ́ ṣọwọ́ sí lóṣù lánà kan nínú àbẹ́dà rẹ̀ náà nù láì láníyàn lálá ṣúyàmù kò láwẹ̀ kò ní kí ni jọmọ́ á kò láwẹ̀ Iṣẹ́ láti Allah àṣánà fún أما أذون لا فلا فلا صيام له كنجم جماعة ولا والنية محلها القلب والنية محلها القلب النية تاشيرية محلها القلب إبتان هي من ب لما يقول جوسي كانوا ملاكو جماعة النية محلها إبتان هي هو كانوا وليس محلها اللسان kìí ṣe orí ahán láti wọ́n dàlẹ̀ kìí ṣe kí n jẹmọ́ ìṣọ́ àníyàwẹ̀ bí àníyàn orí ahán àgbélẹ̀rọ wà àwọn èèyàn ni ọ̀nà kọ́ látọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ìrí tó gbajúmọ̀ láwọn àwùjọ tí wá tó bá jọ tí wọ́n bá bẹ́ẹ̀ róṣù ní ìsàgbọ́n ni wọ́n róṣù àgbọ́n tí láwẹ̀ lọ́lá wọ́n bá kí mọ́gírìbì tán àwọn akọ àwọn ẹ̀jọ́ sí mọ́sálásí àwọn àbáwọn náà mọ́ sí ilé ẹjọ́ ọlọ́mọ́sàbá sanwó lẹ́sàn àmọ́ kí ní wọn kọ̀lẹ́tì wọ́n a máa kọ́ sáwọn ẹ̀lẹ́nu pé tọ́ ẹ̀yà ẹmọ wí tẹ́lé bí bismillahir rahmanir rahim wọ́n mọ̀ dá nawaitu ana asuma يوما لم أكن مريضا ولم أكن مسافرا tààbùdán لله تعالى àmìyàn láhùsá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tán wí fún ọ̀mọ̀ táwọn orí àmà because àníyàn kan náà dáun wọ́n tọ́ ṣọgbólò nínú tó dáwọn ìyá wa tán ń ká mọ́ sọ́run àwọn aláwọ̀ bọ́ ń pẹ kí ó àwọn lẹ́nu ìyá ò mọ̀ tó

تعبدا لله تعالى kò láti yóò dábà torí gbọdọ̀ dàníyàn onínú gbọdọ̀ dàníyàn aláwẹ̀ gbọdọ̀ dàníyàn onídẹ́rẹ́bà gbọdọ̀ dàníyàn gbogbo tí ìrọ̀lẹ́ ṣe nínú ìjọsìn ló gbọdọ̀ dá tí ó gbọ́ ẹ̀lá máa ṣe ẹjọ́ wẹ́wẹ́ ló tún wá pọ̀ an asuma lókin gbà shahar ramadana oṣù ramadana tisha àtànúwà ìṣirínà yawman fún 29 days aw ìṣirínà yawman àfi fún 30 days fọ́gbọ́ ọ̀tọ́ àmẹ́jọ́kùn ìlàmù àkúnmọ̀ rídọ́n ìyìn gbà 30 days tí ò bá rẹ̀ mí ní o pàlámù àkúnmọ̀ sáfìrọ́ tí ti ṣe ní ajo ní o tààbùdán láti jọ́sìn ọ̀nà ìláyì olúwawa tààlà wàlìkẹ́rà ìkánà wàlfàwà nígbà tí wọ́n fẹ́ sọ fàṣádùú àwọn àníyàn báyìí tí kò lákọọ́lẹ̀ lẹ́rì ara ẹ̀rù ọlọ́run kan ló wá sí haram wàwá maka wà mẹ́ta ní àrùn ìrànjú rẹ̀ ló bá tẹ́wọ́ bá ti bọ́tẹ́ wọn na wáyé tù kánwì an usalliya salata zuri arba raka'atin wara'a إمامي المسجد الحرام في مكة المكرمة تعبدا لله تعالى الله أكبر تقولكم هو سواء دي هيو كان دمنا قربي أوا أو نينو كنت ما تقولي نك نوايت مغيرو أنا أصلي يا كينكي صلاة ظهري إمي ظهري أربع ركعات ركعة بلو

ẹ̀dàkùn sọ́rọ̀ bèèrè ìjọba lọ́wọ́ wà ní ìyàtọ̀ mahallu ha alkal ṣó ní tó bá fi lè mú ẹ ti intent láti ṣe nǹkan àníyàn ti tán jọba yìí ní ṣe bílọ̀ wàdára tí mọ́ ó ti ó intent tó gbà bọ́ ìtẹ́lẹ̀ àníyàn ti dúwà fà mọ́ dàrí láwọn tàbá rọ̀mọ̀dánù ń bọ̀ kó sẹ̀ tí wá kọ̀ lákẹ́rìkẹ́ tí èmà ní kí túnmọ̀ rújọ́ ọ̀nàwà ìtù ah ìtì ìdí ìnáwà láti ọjọ́ yìí kọ́ àlùwàlù adé àníyàn ti gbò ọbẹ̀ sàlù àlá ọfí lọ tó fi pọnmi ọfí gbogbo sínú àgbè láàkù omi kí lọ ń bù ọmọ wájú kó sí ọwẹ́ fi sàrà ọjọ́ ṣùkọ́ oh, nídi ìnàwó ẹ̀tù wádà ṣúgbọ̀n sára ọmọdára tí sàtàmà ìṣìlẹ̀ yọwọ́n sàdátìmẹ̀ yọwọ́n lábàkún màdídán àwàlámù àkún mùsàbí àníyàn tó máa lọ ha in tó bí lè mú ọkà ẹ tí ìwò báyìí ó ti tán àníyàn jẹ gẹ̀rù bí ọkà ìjẹ gẹ̀rù olùwà ẹ̀mí ẹ̀ wà bèkè in tí mo fẹ́ ṣe iṣẹ́ báyìí wà gbọ́ méjì wà ọ̀rọ̀ àníyàn ẹyọ kan lọ́pọ̀lọpọ̀ ọmọ mójútó ẹyọ kan ló sì lọ pẹ̀lú tàṣọ látàárọ̀ yóò ẹyọ kan yìí bó ti pàtàkì tó yìí ìkejì wá pàtàkì jùlọ òun ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní níyàtọ̀lá àmàl tí mo gbé níyàtọ̀lá àmàl àníyàn ṣe tàà fẹ́ sí amọ́ ni mo fẹ́ ṣàlù àlá àníyàn kí ni yóò ó wá kú níyàtọ̀lì ma'amúlì láhù tí mo gbé ó pọ̀ ti ṣe pọ̀ ti pé kí ó a ní ẹni tá à ń ṣiṣẹ́ yẹn fún kọ́ ọ ní níyàtul ìbádà ọ̀dà níyàn ìbádà but ìbádà tó bẹ́ ṣe yẹn tá lọ ṣe fún ó pàtàkì o mo fẹ́ gbààwẹ̀ àníyàn iṣẹ́ nìyẹn tọ́ àwẹ̀ tó fẹ́ gbà tá lọ gbà fún àníyàn wa gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀rùn bá ṣe ńlá ní ẹmù fẹ́ gbáwẹ̀ Ramadan mo fẹ́ gbáwẹ̀ Ramadan láti lè fi jọ́sìn fún tọ́ tí wọ́n tọ́lá ní kí àníyàn tó bá hálù alqalb ike àníyàn orí ọkàn onímọ̀ wà kì í ṣe pé wà á mọ́ fọkàn sọ́ هذه الفائدة أول ما أستفيدها من حضرة الشيخ نجم الدين سليمان حفظه ọ̀dọ́ ọmọdé ọkọ̀ yí fáìdà wọ́n ti pẹ́ èdè tó ọdún mẹ́ẹ̀dógún títà ló gbọ́ ọdún náà kí a kí ṣẹ́ tí wọ́n ní bí wọ́n wá sádùgbò wà lọ́dún náà tó bá ní àníyàn bẹ lórí ọkàn kì í tún ṣe pé wà á máa fi ọkàn sọ́nà wá ìtù ọgbọ́ pípọ̀ ìmá bọ̀kọ̀ sọ pé ọkàn inú ò ní máa sọ wọ́n ká wà ní ọkàn pé tí mo fẹ́ ṣe yóò báyìí pípọ̀ àmọ́ fọkàn ró ẹjọ́ tó ọlọ́wọ́n ọ̀nà kálùkù ọlọ́wọ́ wà níyàtọ̀ Wọ́n àbá ní ká mú wá fẹ́ ní pé àníyàn ẹ̀jẹ́ lọ jù á ní àṣúmọ̀ ìṣẹ́ Ramadan àti ṣàtọ́ mẹ́sí ọ́ní bídá ọ̀tún àdọ́lá àdádálẹ̀ àwọn èèyàn ni o, àdádálẹ̀ tó sì jẹ́ ní dọ̀lá àlà ìṣúná ni o. Àwọn èèyàn bá rí mi tó dá ìtí dá ni. Ọ̀tọ̀ káwá ti dà níyàwẹ̀ kalẹ̀ láti lé látàlẹ́ kálùfájà rí ó tó tó mọ̀ṣoṣo ní ìṣìyà àdìfàrí àwẹ̀ ọ̀rẹ́ yẹn nìkan làníyàn rẹ̀ gbọdọ̀ ti wáyé ìfọ́ kálùfájà rí tó yọ èdí ni pé àwẹ̀ tí ò bá ti kí ṣàwẹ̀ ọ̀rẹ́ yẹn táà bá Monday àwẹ̀ tó Monday kan wá ń bẹ oṣù sí láàárọ̀ báyìí o ti ń fọṣọ o ti ń gbálẹ̀ o ti ó kàrí pé á ah, ẹgbùn kí mọ̀tí lọ́mọ́ ọ̀gẹ̀ ilẹ̀ ti jẹ̀rẹ̀ látàrọ̀ ẹbẹ̀ kan ah, sọ́ di òwọlé níbi ààwẹ̀ tí ò bá kí ń ṣe amásù yá mú fàrí ìdọ̀ kí wá lẹ́rí palẹ̀ láníyàn yìí tí èṣọ́ ọ̀nà èèyàn lẹ́yìn tí wájú bá ti yọ Torípé yàlá wa Aisha bí la'ánà, ó mọ́ ń wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fi ghayri Ramadan, fayaqul yóò wà mọ́sọ̀lá ìpé, hal indakum ghada, ṣé oúnjẹ ọ̀sẹ̀ tí wọ́n bá ti wá rúnjẹ́ gbé kalẹ̀ alẹ́bí ìṣọ́dá rẹ̀ sọ́rọ̀ láàrín irú táàdì náà wá ṣe yìí ó wá rílẹ̀ náà látọ̀dọ̀ àwọn kan náà sọ̀hábà àbítàdì bá ṣe bẹ́ẹ̀ àbítọ́lẹ̀ hánà ṣe bẹ́ẹ̀ àbí orílẹ̀-èdè ọjọ́ láàrín náà ṣe bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas náà tọ́ àtàwà àtàwọn sàábé ọlọ́dàkùnmọ́sà gbé wá dìde papọ̀ káàmọ̀ bẹ̀lábẹ̀ àti ànàbíwà Muhammad sallallahu tó jẹ́ olórí gbogbo ànàbí Adamu àmẹ́lẹ̀ ìtawí yìí ibi àwẹ̀ náfílà ní o yíò náà náfílà ìgbà wá sọ lẹ́ta àrọ̀wà ń jẹ́ pé ń tọ́ka lórí pé dandan ni ká ti dà níyàwó ẹ̀kalẹ̀ síwájú kálìfájàrí ó tó yọ níbi àwọn tó bá jẹ́ ọ̀ràn rẹ̀ yàtọ̀ sí tó bá jẹ́ nàfílà ọ̀rọ̀ bá nìkẹ́rọ bá tó mọ̀ jùlọ mọ̀nà tó tẹ̀kìlì ibẹ̀ gẹ́gẹ́ láṣọ ìlà ìsìnbọ̀ lọ́kọ́ nílọ́ láṣọ ìlà ìsìnbọ̀ nílọ́rùn níbẹ̀ láṣọ mọ́ yẹni pé gbogbo ìjọsìn tá a bá ní ẹmọ́ ṣe pátápátá tàfàlùfẹ́lẹ̀ ìtagbára bá ká ní ohun ìtagbára rí ò bá ti ká nínú ìjọsìn ọ̀rọ̀ láyọ̀dá rẹ̀ fattaqullaha mastata'tum níbi ó bá lágbára mọ́ yọ bẹ̀rẹ̀ ọlọ́run bá mọ́ albarun àdá níbi o bá lágbára mọ́ ní ọ̀ṣẹ́ tọ́lọ́run mọ́ á ah, ìsìláàmù mọ̀ dápọ̀ níbi o bá lágbára mọ́ o náà ní ọ̀ṣẹ́ ìjọba lè ṣe mọ́ lẹ́sẹ̀ ọlọ́run albarun àdá ìtọ́gbára rẹ̀ ò bá ti ká sílẹ̀ àlábọ̀ ọlọ́run èé ṣe ẹni tó ṣùrọ̀ mọ̀tọ́nù bá ti bá láyé wọ́n wá láyé ẹ̀jẹ̀rẹ̀ ohun wá mọ̀ pé wọ́n róṣù gbọmọ̀ tó rọ̀mọ̀dọ́nà ló bá gbójá àrọ̀wà ló bá jẹ́ oúnjẹ ó bá tún mọ́ omi lé lórí tí ó máa lè ló wá mọ̀ létà pé ah, àwẹ́ ti bẹ̀rẹ̀ lónìí fàní yóò mi ṣe kó kà máa jẹ́ ìpẹ̀kẹ̀ mọ́ yìí sí ògùn in tó gbà ó sì ti tó ọgbọ́ ó ṣe kí ni jẹ ó ní tó ní pé kò ní wùlẹ̀ sáwọn ọjọ́ ìpadà mọ́ ìmáàdá torí pé àsìkò tó fi jẹun yẹn kò mọ̀ ìdáàsì máa ní kàpàlẹ̀ lórí àlùkójọ́rọ̀ tó màná tó tẹ́kìlì máa ń pé kí ó wà fáà pé kí ó lẹ́ẹ̀kan sí àlùkójọ́rọ̀ tó màná tó tẹ́kìlì gbogbo tó bá lábọ̀ wá lọ́rùn ní díẹ̀sìn gbogbo ẹ̀ ń bẹ táàtà àlùkójọ́rọ̀ ما استطعتم wàmán lámì ẹ̀kùn tó ẹni tí ó bá wá tí ìwá ìjẹun a nínú ẹni yẹn kò gbọ́dọ̀ jẹ́ ǹkan kan ní òtù padà gbọ́ yẹn kò gbọ́dọ̀ jẹun mọ́ ọwọ́ rán nígbà àbùsọ́sáàkì tí wá gbọ́ àmì ó ti jẹun tó torípa gbọ́ pé wọ́n lóṣù tó tàbùsọ́sáàkì àmọ́ wọ́n bọ́ ti gbọ́ ohun ọgbọ̀rọ̀ jẹ́ kankan ọ̀sùgbọ́rọ̀ mú kankan mọ́ torí yẹ́ jìbù àléíká àti tẹ̀sùn ọ̀nà àdúfì Ramadan. àwọn lè níbọ̀ sí ẹgbẹ́ nípa ní ẹgbọ̀dọ̀ tí wọ́n kọ́ búlọ̀ nípájírí ilé ìwáńkọ́ ẹ̀wọ́n ní àmájẹ̀mú fáàgọ́rọ̀ ti dà níyẹ̀ síwájú àlìfájẹ̀rí yẹ kò ní jẹ́ májẹ̀mú fún òun kí ló fà á ó ní Nínú àwọn rúlìsì wa àtàwọn tó wà fọ́ndábẹ́ntà nínú ẹ̀sì wà yìí sì dé pé mọ̀nà tó tẹ́kìlì, annàlùkọ́ dọ̀rọ̀ta, mọ̀nà tó tẹ́kìlì, ìníkapá aṣọ ìjà ìsìnbọn lọ́rùn, aṣọ mọ́ lọ́rùn rẹ̀. Pé gbogbo tá ní ẹmọ́ ṣe, abẹ́ kí ló wà? ni?

ọpẹlẹ mẹ́ta ká gbọ́ngbà náà yálà wáṣà tó àwọ̀ ọ̀rọ̀ a sọ pé aláàrẹ́bí sọ̀rọ̀ àṣọ́nà àfi ń jọ táwọn ìkọ̀kọ́ bẹ̀rẹ̀ àmẹ́bí ó pàṣẹ káwọn nígbà tó wá di pé àwẹ̀ Ramadan wájọ́ rẹ̀ yẹn ó wá di pẹ́tọ̀ àwẹ́ tá ní ẹmọ ẹgbà yí aṣúrọ́ mọ̀ṣá asọ́m wà mọ̀ṣá after ẹni bá wá fẹ́ nígbà ẹni bá sì wù kò nígbà aṣúrọ́ yóò jìjọ jọ aṣúrọ́ kò lágbára rẹ̀ ṣẹlẹ́bọ̀ tó bínú àkùwà rọ́díọ́lá àánú àníṣàwọn ọdún àyín ó ìwọ́n tí ọyá mọ́ kéde fáwọn èèyàn ike gbogbo ẹni tó bá ilé ti jẹun lónìí ọjọ́ aṣúra fàlìyẹ́sùn bá kí ìyàtà yóò kó yá agbàrẹ̀ ní ìjókù ìgbọ́rọ̀ jẹun mọ́ o tó ní pé ìgbà yẹn àwẹ̀ aṣúra lọ́rọ̀ yẹn ló di rọ̀mọ̀dọ́nà ṣe díẹ̀ ó jẹ́ kó gbà bí aṣúra pé aṣúra lówó kó jẹ́ ọ̀nà yẹn ẹni tí ó bá já sí pó torí pé ní ọjọ́ aṣúrọ́ ni àwẹ̀ sí ní àgbà jọjọ́ sí ní ká gba àwẹ̀ rẹ̀ ọjọ́ aṣúrọ́ lẹ gbọ́wò ó ti kọ́kọ́ jọ ọ̀rìn yẹn ká gbàwẹ̀ mẹ́ fún mọ̀ ló ṣe ẹ̀yìn ìgbà yẹn wọ́n ẹ̀ṣẹ̀ wá pa ìdájọ́ ká gbàwẹ̀ mẹ́ wọn parí kò mẹ́ wọ́n ti wá pa àwọn sàábé láti pé kí wọ́n kẹ́nu ró lọ́sẹ̀ẹ́jẹ́ lọ́sọ̀ fún a àwọn ní yíò yìí sí ohun yóò tó wà ní àwẹ̀ wọn tó yẹ kẹgbà níwẹ̀n àwẹ̀ Ramadan ti rẹ̀ ọ̀rọ̀ yẹn ní wà fúnkún olùfààbù torí láàáyà tààrà ìyá ìdájọ́ ara yẹn kò ní jẹ́ kí ní jẹ́ máa kò ní yí padà ọ̀rọ̀ táwà wí yìí àwọn míì náà ní mímọ̀ ìwọ̀n ya pa sọ́rọ̀ ipé ẹni tẹ́ ló ti jẹun tẹ́lẹ̀ tẹwàdí kó mọ̀ ìgbàwẹ̀ lọ ipé alùkódúrọ́sù mọ̀ náà ó ẹ̀tẹ́kìlẹ̀ àwọn ìrọ̀ bàdà alẹ́ yìí wọ́n ló gbọ́dọ̀ túnú alẹ́ ọjọ́ ó gbọ́dọ̀ san ọjọ́ mi padà tí yóò fi rọ́pò ọjọ́ yẹn èyí ṣe wọ́n ni wà aṣọ́rọ̀ lẹ́mí ọ̀tún fọ́rọ̀ aṣọ́rọ̀ kìí ṣọ́rọ̀ yẹn wọ́n ni ìwọ́mọ̀ ìyá mi nínú ìmọ̀ ìlọ́dẹ̀ ìgbọ́n kìíní kan ike tàbá ní ká wú ẹ̀rí papọ̀ tàbá wù táwọn afá ìríkè ṣọ́rọ̀ yẹn tàbá da gbogbo àwọn ẹ̀rí tí ń bẹ nílẹ̀ papọ̀ ìyẹn jẹ́ ó wa pé ààwẹ̀ aṣúrọ̀ ti kọ́kọ́ fìgbà kan jọ́ rẹ̀ pẹ̀lú pé àṣẹ pé ká mọ́ ìgbàwẹ̀ rẹ̀ ti kọ́kọ́ rìn rẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fi ṣe bẹ́ndà àdíkì aláwà Àìṣà ìzíyádá ti tàkì ọ̀rọ̀ yẹn tó wá kàn ń pá jù lọ nígbàtà tó rí àlékún ìkan ọ̀rọ̀ ń pá pẹ̀lú kí wọ́n tó gbogbo alápapọ̀ lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yẹn tó wá lékún bákẹ́ náà pẹ̀lú pé wọ́n pàṣẹ pé ẹni tó bá ti jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó má jẹun mọ́ bí ṣe ń bẹ́ndẹ̀ àti ìṣẹ́lá mọ́tò ìbìnà àkùwà ṣẹ́fìl ansari náà àdíjẹ́ ẹgbẹ́ tó láti bí ṣọ̀lá àṣọ́lámọ́ ó jáde sáwọn ìyẹ́ ó ní aṣọ́rà lọ́jọ́ aṣọ́lá àdábì jáde sáwọn àdábì wọ́n sọ ní ìbáyìí àwọn kan afẹ́ ẹ̀gá gbà àwọn mímá ní pé àgbáhùn anábi ni bàkíyàtà yóò mẹ́kùn àdáhàbà sọ èyí tí a ti jẹun yẹn ẹ̀yà complete àwọn ẹ̀yìn ọjọ́ tó ní o wà amárahùn Àdábì tí wọ́n sọ pa wọ́n láṣẹ ayé òdínú ààlàn ọ̀rọ̀ àìkúrọ̀ Màdínà. Àwọn abúlé Màdínà, àdábì ní ká mọ́ lọ kéde ní gbogbo wọn, ayùn tí mọ̀ bá kíyàtà yóò ní yìí pé kálùkù wọn jẹun mọ́kọ́ kọ̀m̀plítì ọ̀rọ̀ tí Abdullahi Masudu wá sọ èyí ò ní òtẹ̀ ẹjú gbogbo ìyapa ẹnu tí ń lọ tí kàrùkú sọ yóò gbogbo ọ̀rọ̀ tí ń takora wọ̀nyí ọ̀rọ̀ Abdullahi Masudu yẹjú ẹni sí kí lọ́rọ̀ náà ó ní nígbà tí wọ́n ti sọ Rọ̀mọ̀dọ́nù bí ọ̀ràn yẹn túrika àṣùrọ̀ àwọn èèyàn fi àṣùrọ̀ lè wọ̀n gbá Aisha náà bákanú yẹjú ẹ̀ Aisha nígbà Rọ̀mọ̀dọ́nù wá dípọ́ àṣẹ rẹ̀ ti sọ̀kalẹ̀ Ramadan ló wá padà di ọ̀ranyàn a ní pé kí níkà tí ó bọ́n jẹ́ Ramadan ló padà wá di ọ̀ranyàn àwọn ìwá fi aṣúrọ́ ọlẹ́ ìgbà Ramadan ti ọ̀ranyàn wà gbọ́ yíò tó bá ní wọ́n fi Ramadan lè máa anna ma túrika ìbáàbù sọ́mọ̀ aṣúrọ́ wọ́n fi ìjọ́ràn ẹ̀yìn aṣúrọ́ lẹ̀ ní o wọ́n fi pé aṣúrọ́ jẹ́ iṣẹ́ olóore táà máa fi gbójú níwájú Ọlọ́run èyí wò kó ó sì wà ní mùsàábù pọ̀ kìí ṣe wájìbù wọn kódà inú àwọn onímọ̀ kò lórí pé á ó dá púpọ̀ kàmọ̀tọ̀ aṣọ́rọ̀ ẹgbẹ́dà Hafiz ibn Hajar al-Asqalani rahmatullah bá ṣe gbọ́rọ̀ náà wá nínú Fath al-Bari tábọ̀dọ̀ ìyẹn wá ń tọ́ka lórí pé andal maturuka ojú òbù pé tí wọ́n gbé jù lẹ̀ gangan ní ìjọ ọ̀nà ìyàn rẹ̀ wallahu a'lamu àwọn mí náà fà ń sọ pé tó bá yẹ pọ́rọ̀ ìyàn bá wá ní wọ́n ti pàdá tó jọ́nà ìyàn rẹ̀ pé jẹ́ gbogbo àmọ́ níbọ̀ òdodo ọ̀rọ̀ ni pé Ife àwọn àhàdíìsì tó sọ̀rọ̀ pa kágbàwẹ̀ Àṣúrà ó tọ́ka sáwọn kan tó pọ̀ yìí. Àkọ́kọ́, àwọn kan nú àwọn àdíìsì Àṣúrà, ìkánwò àwọn kan nú ń tọ́ka pé ó dàbí pé Ó tó wá kí ẹgbẹ́ àtórí ní ààrẹ àwọn àdíṣà aṣúrọ̀ yìí náà, ipé ẹni tí ò bá ti dà ní àwẹ̀ ọ̀ràn èèyàn láti alẹ́ kọbílà lèfàjìrì àní gbogbo fàjìrì, ẹ́ lìjáàlì. Tẹnu pé kó mọ̀ pé ọjọ́ yẹn ni ọjọ́ àwẹ̀ ọ̀ràn èèyàn, bóyá ìṣẹ̀lẹ̀ fáwọn kan mọ̀ pọ́jọ́ aṣúrọ̀ lọ́jọ́ aṣúrọ̀ láyé fi sọ́ọ̀mọ̀ ní ayọ̀ ẹni tó bá ti wá jẹun atúrí bẹ́ẹ̀ náà àdìtò wa lórí aṣọ́rọ̀ ẹni bá ti jẹun tó ti mu tí ó mọ̀ páwẹ̀ wà tó mọ̀ alè ẹ̀yìn tó jẹ tó mu tán ló ṣe ìwá mọ̀ pé àwẹ́ mọ̀ sí wa yóò kára ró ní the rest of the day kò ní jẹ kankan mọ́ wà lákọ̀dọ̀ alè kò sí ní ṣe kọ̀dọ̀ wà lákọ̀dọ̀ á alè tọ́ nínú gbogbo ta wá kálẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tí wọ́n ti jẹ́ kó di tí wọ́n parẹ́ nú ẹ̀ òun ni alákọ̀ọ́kọ́ kí alákọ̀ọ́kọ́ òjú mùsọ́wọ́ mi àṣùrọ̀ ìjẹ́ ọ̀nà yẹn ká gbàwẹ̀ àṣùrọ̀ ó wá rí gbé ní mustahabu kàmọ́ kọ̀dámnà bá ti je ko wọ́n ti won pare ni e oun ni alakooko ki lọ wa ri gbe ni mustahabu kamo kodamna ba salaye lo siwaju wala yelzam min naskhihi naskhu baqiyati al-ahkami Allahu a'lam Fara ìbalẹ̀. Wàlá yẹl jàǹgbó lọ sáré lọ. Ìláyé nà tẹ̀gbà mù. Lọ sí fò lọ. Ọjọ́ ẹran di ọkùnrin kan báyìí. Òkè ó kò béèrè. Ó di ọmọ sí wáàsì. Ìwọ́n ń bínú àwọn oníkẹ́ àwọn oníkẹ́ àwọn sọ pé pàtó ọmọ tí kí lọ sí wáàsì sí ló bá ti wá ọkùnrin kẹ̀kẹ́ ní mọ́gbígbà sí lágbòkó wa mẹ́ọ̀ ní ìmọ̀ yóò ṣẹ̀ ti wá mẹ́mọ́ ní ìmọ̀ gbẹ̀rẹ̀ káàkiri wáyé wà bẹ̀rẹ̀ wá sí bá pẹ́sà ń pariwo náà wà ní gbogbo yẹ́wà mọ́ fọlárúbá fọlárúbá wọ́n máa ní ìlàyé tẹ̀jáàbù lẹ́rẹ̀ tẹ̀jáàbù ilé bá bá rẹ̀ nílọ ọkùnrin múná sí wàwọn ìlàyé tẹ̀jáàbù fún ọ̀rọ̀ alákùnrin àpá rẹ̀ balẹ̀ láàyè lè jàmù tókè Tọ́pù wá nẹ́sẹ̀sì kó wá jẹ́ sí pé nítorí pàtí wá pa ìjọ ọ̀nà èèyàn aṣòrọ rẹ ká ní gbogbo ìdájọ́ tó kù tó so mọ́ náà wọ́n ti parẹ irú ọ̀rọ̀ orí fíkì wòrò. Ìmọ̀ òjé sọ̀rọ̀ bá. Ìmọ̀ mọ́ ń yẹjú gbogbo nǹkan ní kíni jẹmọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Fàdísì kan wá ń bẹ̀rẹ̀ láti fi ṣẹ̀rí. Àdísì àbúdá ló gbà ló má bí sinà wà. Àdìmọ́ Uh-huh. Uh-huh. Títà àwọn ará Aslam, Asàfi Nàbí Sallallahu Alaihi Wasallam, wọ́n wá wá báyìí Nàbí Sallallahu Alaihi Wasallam. Anábíwá ni, Ṣẹ́yìnà ìbáyẹ̀ lórí ìdá lórí àṣúrọ̀ yìí. Wọ́n ni àwọn ìdáwọ̀ta àwọn jẹun dáwọn. Adájúwá ni, ó nítọ̀ ẹ̀yà kọ̀m̀plíìtì àwẹ̀ ọjọ́ òní yóò. Tẹ bá sì kọ̀m̀plíìtì ẹ̀tán ẹ̀fin asán padà sọ pé èyí ìgbẹ́ sọ pé ajẹ́ kí wọ́n gbọ́rọ̀ kí wá ló ṣẹlẹ̀ sí àdíṣì àdíṣì nílẹ̀ kò ṣe kìṣẹ̀ tí yìí ẹ̀nà méjì ní mẹ́bẹ̀ àwọn aládìjìdà ilá mélòó ìrìnlá oòrùn ilá tó bá lè bà díjọba ilá kí níyàn ilá tó bá lè bà díjọ ilá kí ní ilá tó bá lè sọ àdíṣì علة قاضحة نعم جهالة عبد الرحمن جهالة عبد الرحمن بن سلمة جهالة عبد الرحمن بن سلمة تعني جبه قال الإمام الذهبي رحمه الله عنه ميزان الاعتدال إما توصل عبد الرحمن بن سلمة كني ووي أنا لا يعرف لا ماذا لا يعرف وقال الحافظ الحافظ بالتعذيب الحافظ الحجر تعذيب تعذيب هو صحيح كي حاله مجهول اه بني يا آه، محمد اقرا بها في كلا والجر والتعذيب هذا ثم الرواه او نو صوبا جارو هاري واجي كل جماعه هو عبد الله هاري ومن يدور دار هاري ومن يدور حد يقدر فهو مجهول الحال فهو مجهول الحال àtúwárí á ní ánà kọ̀tádà mẹ́ níwà kọ̀tádà sì rẹ̀ kí ni kọ̀tádà mọ̀dálì èyí tọba ìṣẹ́rí á ní ánà sàgbà ní ti mọ̀dálì sàgbà igbó látọ̀gbà ánà mọ̀dálì إذا صرح بالسماء أيوة وهنا لم يصرح بالسماء بارك الله هذه المسألة التاسعة مسألة أدنية لاتينية ó jọ ṣe àníyàn hmm? agbọ́dọ̀ ti ní kọbla alifajir but tí a bá mọ̀ pé ọmọbọ́rù ti wọlé àwa ti wá jẹun láàárọ̀ fájìrì rẹ̀ ti kọjá lítà látẹ̀ṣẹ̀ wá mọ̀ alìgbà but àwọn àhàdífì wo ló sọ̀pọ̀tì ọ̀rọ̀ ẹjù àwọn àhàdífì tó wá lórí ọ̀rọ̀ àṣùrọ̀ wárọ̀kẹ́lọ́fẹ́ lórí ọ̀rọ̀ àṣọ́rọ̀. Ìjọ wá kú ní tí wọ́n sọ́lá tààṣà tó ní wọ́kùtù sọ́rọ̀, wọ́kùtù sọ́rọ̀. كان أصحاب النبي محمد صلى الله عليه وسلم إذا كان أحدهم قائما فحضر الكفار يأكل ويشربون يأكلون ترى ربالي ما شعيري ترى بالي ما كي ما شعيري كي أها يأكلون ويشربون ويأكلون النساء ما لم يناموا وإذا كان أحدهم قبل بلاويه طعاما فتاه لم يعن له أن يفعل من ذلك شيئا إلا مثلها إلا مثلها kó lọ ń sáré lọ kó lọ ń sáré lọ kó lọ ń sáré lọ àtàṣì inú àwẹ̀ tàbà lọ nǹkan tó gọba lè sínú yàtọ̀ síra láti ta àjà àlàájẹ́lá tó lè rẹ́ṣọ́ ìtàn àlàájẹ́lá tó rẹ́ṣọ́ ìtàn نعم فوسعتهم رحمة ربك العزيز الوهاب فوسعتهم فوسعتهم رحمة ربك العزيز الوهاب فأرسلوا من ذلك ففرحوا ففرحوا ففرحوا يفصل ذلك الحبيب العالم طيب أما الفار أنا مسألة لك سنتعمل بيه ومسيرة wọn ni wọ́kùtù síyá a ti sọ̀rọ̀ àníyàn ayú ẹ̀kọ́ yẹn náà ti clear àṣọ̀rọ̀ bá fi bẹ̀rẹ̀ oṣù ó ti clear àsìkò wo wá ní ààwẹ̀ bẹ̀rẹ̀ kí ni starting point ààwẹ̀